hi everyone welcome to my channel àbọ̀rúbọ yìí nílé fáwọn àbọ̀ ìbọn ṣiṣẹ́ asúre ìwòrìwò fún un èmi ni chief olúwo ìfàsánmi adédèjì ọmọ àjàyí ọmọ sulaimon akọ́dá fa gbogbo àgbáyé worldwide. akọ́dá fa àgbáyé nínú àwọn ìwà rẹ̀fà nínú fa akọ́dá jẹ́ kan nù wọn nínú àwọn tẹ́lẹ̀dùmarè náà tún dá akọ́dá jẹ́ kan nínú wọn nínú akọ́dá ibẹ̀ náà ni aṣẹ̀dá náà tún wà aṣẹ̀dá ló kọ́kọ́ wà ńbẹ̀ kó tó wá kan akọ́dá akọ́dá yẹn gangan gangan gangan ìyẹn ni wípé o aṣẹ̀dá lágbájá báyìí o ìyẹn ni akọ́dá kó tó wá kan aṣẹ̀dá akọ́dá yẹn gangan ni pé àbí ọmọ aṣẹ̀dá ìyẹn ni àwọn tó ń jẹ aṣẹ̀dá irú èmi ń sìn akọ́dá afá àgbáyé lèmi jẹ kò sí bọ́n bá ṣe fẹ́ dá fáńbì kan wá gbọ́ ìbá akọ́dá o wọ́n á ṣe wá parẹ́ pé ìbá aṣẹ̀dá ìbá aṣẹ̀dá yẹn ìyẹn ò ń ṣe oyè títọ̀dọ̀ ti tèmi oyè àwọn bàbá mi ní nífẹ̀ẹ́ nu bọ̀tà akọ́dá yẹn oyè tèmi sì gbà díẹ̀ tèmi wà lórí ẹ̀ lọ́ọ́lọ́ọ́ ni. Eh, Akọ́dá which is eh, two thousand and twelve stroke two thousand and mo wà níjọ́ náà lọ́mú lẹ́tà ẹ̀ wá wọ́n wá fún mi and I have to certificate mo ní certificate ẹ̀ lọ́wọ́ ìgbà náà sì mú wá fún mi wọ́n rí i pé mo wà ká tébù láti jẹ́ ni wọ́n tún dáfá lórí ẹ̀ mi ò sí ń bẹ̀ wọ́n lẹ́ni báyìí náà nìkẹ́ jẹ́ ká fún olúwo ifá san mi nìkẹ́ fún ìgbà náà sì fún mi mo tẹ́wọ́ mo gbà I can present my certificate out ọba aláyé tó sì fi mí jẹ́ náà kò sì tí ì kú ọ̀bọ ló ṣàgbáyé which is nojimu ìbọn Elédùmarè ifá báyé máa ń dáfá fún àwọn kọ́sítọ́mà wa rèé o àdúrà yín ó gbà o ìbéèrè yín ó ṣe o ifá náà là ń dá báyìí a fẹ́ dáfá kan fún kọ́sítọ́mà kan lọ́wọ́ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ báyìí ṣe fẹ́ dà yìí ojú wa ò ní fọ́ o etí wa ò ní dí o bó bá ṣe rí ikọ̀ tó mọlé tó kó mọ̀rún ni kó wá báyìí àwòfin báyìí ń tẹ́ ká ìtú ẹ̀ bá ti sọ lónìí kí fá tọ́ bẹ́ẹ̀ o kó sì má rí bẹ́ẹ̀ kó sì ṣe bẹ́ẹ̀ o aláníyàn náà ló mọ́ wáyé o olówó yìí awọ ẹ̀yìn awọ èmi nìkan ṣó lọ gbẹ̀rì kan tó mọlé tó mọ̀ ní kó wà òfin báyìí tẹ́ karó eré lẹ rí báyìí o ó bá yẹ rí ni kẹsọ báyìí ó bá rúni lójú abilẹ̀ léèrè ilẹ̀ ọgbọ́ pàkìtì àgbò eré lẹ rí lórí olówó yìí ẹ má fi dúdú pe funfun ẹ má fi funfun pe dúdú àlàkànlẹ̀ báyìí ń tòṣùwọ̀n rè wájú ọpọ́n ọgbọ́ o ẹ̀yìn ọpọ́n ọgbọ́ lọ́tún lọ́kànràn lọ́sì àrùn ifá ìta ọ̀run ìgbà bàbá ìgbà yèyé ìbolúwo ìgbà pẹ̀lú ìbojú gbọ̀nù ìgbà tó ti ń dákin tó dàgbà tẹ̀gin tó tẹ̀ bàrọ̀ nìbàjá tí ń kọ́ nípa ojú àlá ilẹ̀ ọ̀tẹ́tẹ́ orí ẹ̀la ti gbé ńjẹ́ ẹ̀la ti gbé má fi pé má fọ̀rọ̀ ẹni fọ̀hún òkèrè awọ agbẹni awọ dàgbà awọ agbẹni bá fọmọ lójú aríran eré lórí lórí aláníyàn sani eré lórí lórí aláníyàn eré òfò gbọ́ eré gasa. gàṣà ọ̀sà oríjà ló kọ́ jáde lákòókò ìyẹn òfò gbọ́ o. olùṣègùn ọ̀sà oríjà bá wà ìyẹn irọ́.

Eh, ọ̀sà oríjà ifá ní àkọ́kọ́ náà ó ládùúgbò àwọn gbà ó ó ní béèrè wa ó ṣe ó lọ́kàn wa ó balẹ̀ ó níjọ́ abíjọ́ ayọ̀ àbáyọ̀ ó ní àṣẹ́gun ọ̀tá alárùká o à sì ṣẹ́gun ọ̀tá lé bàbá à ọ̀tá ẹlẹ́nu tó ń fẹnu ara ẹni tanú kiri ifá ní àwa gan pàápàá gan náà àtàpáǹgbà táwa ń kékeré o níbi tá a ti gbé dáìsà eh, ọ̀sà oríjà ìyẹn ni pé bóyá kò sẹ́ni tí oṣù ọmọdé rí ifá ló sọ ń bẹ̀ wọ́n kíní ìwọ ló mú a èmi kọ́ ifá sọ ń bẹ̀ pé ègún kan ti bẹ̀ jáde lépè ifá ní èpè yẹn yóò rèpò lórí wa o ọlọ́kàn wa ọbalẹ̀ níta ti gbé dá ọ̀sà oríjà ọ̀sá oríjà ẹ̀mìyẹ orí tí ó bá dádé inú agogo dẹ ló ti ń wá ọrùn tí ó bá lè jìgbà lẹ̀kẹ̀ inú agogo dẹ ló ti ń wá ìbàdí tí ó bá lo máṣá àjì bàbá aṣọ inú agogo dẹ ló ti ń wá àdìbá fún alẹ́ bí oṣù tí ó máa ṣe ohun gbogbo bí idán bí idán wọn ni kó kára kí mọ́lẹ̀ ẹ̀bọ ni kó ṣe ifá ń sọ ń bẹ̀ yẹn ń bẹ̀ pé bó o bá ti wá ní bàbá ẹ̀ bóyá ìdílé ọba àbí ìdílé ọba àbí ìdílé oyè ńlá kan tó jẹ́ pé wọn ò ṣàì má ju ọlẹ̀kẹ̀ sọ́rùn bẹ́ẹ̀ ifá ní àájòyè o oníbọ̀ tójú wa ó rí tó ifá ló sọ níbi ọ̀sá orí jà wọn hmm, ó lọ ojú wa ó rí tó ó lọ wa ó rí tó kódà nǹkan míì tá a ṣe gan wọn parọ́ ẹ̀ mọ́ wa lọ́rùn o tó sì ń jani lógun lọ́lọ́lọ́lọ́lọ́ báyìí ó ní nǹkan kan bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ṣètùtù fún ọ o wọ́n ṣèrúbọ fún ọ wọ́n sì bọ̀gún fún ọ níbi tá a ti gbé dá ọ̀sà oríjà wọ́n ti wọ́n gbódù. ìfá yẹn kọ́ ò gbọ́dọ̀ nífá o ìfá ló sọ níbẹ̀ yẹn nítorí pé kò sí bó ṣe lè ṣe ó jọba àbí oyè tí wọ́n kó lẹ̀kẹ̀ sí yàn lọ́rùn tí wọ́n máa pàṣẹ arúgbó wa yóò kúnlẹ̀ omidan wà yóò kúnlẹ̀ àgbàlagbà mi yóò wà yóò nà fẹ́lẹ́ Ifá ló sọ ń bi ọ̀sà oríjà wọn but o ma òun bọrí òun bọrí yẹ o kì í bọ́ ibi tó máa ń gbé àákùkù fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ni ah, wọ́n fi wèrè pọ́ọ̀tì ogun o sì lọ yọ agídí kúrò má jẹ fòkù nínú oúnjẹ mọ́ o má jẹ fòkù fùkù inú ẹran fùkù fùkù fùkù fùkù má jẹ́ o má jẹ́ mọ́ o ṣé o gbọ́ má sì má roṣọ obìnrin aṣọ obìnrin má ro àbí ṣeré ọyá gbà kó fi nura náà má ṣe o àìjẹ́ bẹ́ẹ̀ o ní tètè bíi tóbi torí òkìkí ẹ̀ sì máa kàn káàkiri kákulé kákó délùú òyìnbó káàkiri kán máa mọ̀ ẹ́ bọ̀tí wọ́n fa àmì sí ẹ lára tẹ́ pé ohun tó mọ́ tó mẹsẹ̀ wọ́n á máa dóhun ẹ̀ mọ́ ẹ pé wọ́n ló ṣe Ifá ló sọ ibi tí a tún wá lọ síbi ọ̀sẹ̀ ẹlẹ́rìn Ifá ní máa rẹ́rìn ó ní àsìkò pé bóyá o fẹ́ kó nínú ìdè tó gbé wà tó fẹ́ dá ẹ nídè ibẹ̀ yẹn o máa bo èṣù lórí ìta bẹ̀ yẹn tòró máa dédé bínú àìnídìí tán máa sọ fẹ́ pé káyọ̀ ò ń gbọ́ Ifá ló sọ. So but ifá ní ká ṣe pẹ̀lẹ́ ká ṣe sùúrù gidi gan kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tó ẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tó ẹ ifá ló sọ ń bẹ̀ o ó ní kó lọ fọkàn ara ẹ balẹ̀ o ó lo lágídí ọkàn o wọ́n báyìí tí wọ́n sọ fún ẹ pé ká ò ní gbọ́ ẹ̀wù bínú yẹn ni wọ́n fi dágbádá sí ẹ lọ́rùn ifá ló sọ o mo fi fáfi búra fún ẹ bọ́ọ̀rù ẹ ò bá ṣe ti dùn tó ó yẹ kó ti wà nílùú òyìnbó báyìí o kódà ó yẹ kó ti máa fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn wọ́n ti gbogbo ẹ̀ wọ́n dàrú ìgbà ó tún yá náà ó tún fẹ́ẹ́ sọ pé àbí kóun tún máa tẹ̀ sójú ẹ̀ kóun máa gbé kíni kan kíláǹtì máa sanwó kóun máa tẹ̀ sójú ẹ̀ ṣó yọwó lè yọ bí ò ṣe pé fún ọ yóò yọwó ṣáná náà láà máa sọ à ń gbọ́ burú lẹ́nu abọ́ rẹ̀ ìfánikò lọ́ fọkàn ara ẹ̀ balẹ̀ o ó ní ijó abijó ayọ̀ abáyọ̀ fún ẹ o ó lẹ́bọ̀ ni kó rú o ó ní kó sì bọ̀gùn kó bọ̀gùn alájà fún ẹ ògùn alájà kó sì ṣètùtù kódà bọ́n bá fẹ́ bo èṣù yẹn ohun tó ń fẹ́ fi ṣètùtù yẹn náà lọ́ máa fi bo èṣù fún ẹ ẹ̀jẹ̀ òbúkọ tá a bá fẹ́ fi bọ èṣù yẹn òun náà ló máa fi wẹ̀ la máa fi ṣiṣẹ́ ifá abẹ fún ẹ kò sí ifá tá a bá dá tán bá ṣèrúbọ ẹ lọ́tọ̀ ní ṣiṣẹ́ ifá abẹ àìṣiṣẹ́ ifá abẹ fáwọn èèyàn tán wà pé tá a bá ti ṣèrúbọ fún gbàkan kò bá ó ní iṣẹ́ ifá abẹ iṣẹ́ ifá abẹ yẹn gangan gangan gangan gangan òun wá ní kókó. iṣẹ́ ifá abẹ òun ní kókó iṣẹ́ ifá abẹ yẹn sì rèé bọ́n bá ṣe bọ́n bá ṣèrúbọ fún ẹ tán ṣiṣẹ́ ifá abẹ fún ẹ ọlọ́run má jẹ́ ká ṣe lásán kífá má jà ṣe lásán kọ́nù mi là má jà ṣe lásán Ifá ló sọ bẹ́ẹ̀ Ifá ní má wọ aṣọ dúdú mọ́ o bọ́n bá sọ fún ẹ tẹ́lẹ̀ eh, Ifá ló pa aláṣẹ fún ẹ lónìí o má wọ aṣọ dúdú mọ́ gbogbo àwọn nǹkan tẹ́ pé o bá ṣe nǹkan kan tó yẹ pé o máa expect pé o yẹ kó mú wá ṣó mú wá kàkà bẹ́ẹ̀ báyìí ọ̀rọ̀ ẹ dàbí ọdẹni tó lóhun ó lọ pe irin òun ó lọ pe irin òun ò fi yayé lẹ́nu ó wá dé ó pe irin náà ìgbà tó pa náà tán kí ló mú wá ọ débẹ̀ tà ìdébẹ̀ ọ débẹ̀ tà ìdébẹ̀ kí ló bá ọbẹ̀ ikú ó sì pe ni ó tún yára tún ní wọn pé kó tún rúbọ kó tún rúbọ wẹ́wẹ́ ní kan kò rú ó tún lọ fún agídí tún lọ náà ó tún lóhun ti pẹ́ ní pé kọ́ àwọn òlú máa bọ̀ kán wá wo orun yóò kán wá wo irin tóun pa o ìgbà kan máa débẹ̀ wọ́n bá láǹgbà wọ́n ní àṣé ó wá ń parọ́ fọ́ ọba ọlọ́fin ni ó ṣe wá padà lọ wọ́n ṣètùtù fún wọ́n bo èṣù fún wọ́n bọ̀gún fún ó wá lọ wá rí erin yẹn pa wọ́n débẹ̀ báyìí gbà báyìí wọ́n bá erin níbẹ̀ ibi ire ni wọ́n ti bá ọ Ifá sọ Ifá ní ọkùnrin ó balẹ̀ o Ifá ní ayọ̀ òkun Ifá ní òní fífi tì ti fi lò gbà má jẹ́ káwọn èèyàn kan tàn ẹ́ jẹ má jẹ́ káwọn èèyàn kan parọ́ fún ẹ ọ̀sán ló jáde bá tó jáde fún ẹ orí ọ máa fún ẹ o nítorí pé wọ́n ní orí ọká ní ń àjàmbìtì orí ẹ̀ka ṣàyè má jà fún ẹ ìpọ̀rí orí èrè ló ń àjàmbìtì orí ẹ̀ka ṣàyè má jà fún ẹ ìpọ̀rí orógbó ní ń àjàmbìtì orí ẹ̀ka ṣàyè má jà fún ẹ ìpọ̀rí obì ní ń àjàmbìtì orí ẹ̀ka ṣàyè má jà fún ẹ ìpọ̀rí atare ní ń àjàmbìtì orí ẹ̀ka ṣàyè má jà fún ẹ ifá ní òun ó máa jà fún ẹ orí ẹ náà máa jà fún ẹ ìwọ bọ orí ẹ kò ṣe àwọn àtúnṣe nǹkan tí mo ní kò ṣe tó bá ti ṣe àwọn òrùbọ gbogbo nǹkan ẹ máa bá ibẹ̀ sí máa já sáyọ̀ ayé ò rí ẹ báyìí wọ́n á máa wò ó pé bóyá o lọ ṣògùn owó ni ògùn owó kan ò sí níbì kankan àyírí bíbọ̀ àti gbogbo nǹkan ni kéèyàn máa wà kéèyàn sì máa rí ìyọnu tòun tàn wọ́n sì máa bá rere pàdé ejò abijọ́ ayọ̀ abáyọ̀ fún ẹ ọkùnrin abalẹ̀ wàá bẹ̀ sí máa rí dùnú wàá bẹ̀ sí máa ríre ayé ò ní ba tìyẹ jẹ́ lọ fọkàn balẹ̀ o lọ fọkàn balẹ̀ but má fọ yóò tó bá fẹ́ fẹ́ yàwó má fọ yóò kópa ń yàwó èèwọ̀ ẹ ní o èèwọ̀ ni kódà bí ìyá ẹ bá fún ẹ láṣọ ń pè kóró má ro má fi bora sùn ayọ̀hún fún ni kó má fi bora o bẹ́ẹ̀ ni má sì má báyàn jiyàn o láìkì yàn jíjà gan o ọ̀tẹ́ lè dákú síbẹ̀ ẹ̀ẹ́ bákà máa na madriki madriki máa na Chelsea pa ẹ̀ẹ́ kinní kan mòríò pápá gan máa sunkún irọ́ o má ṣe rú ẹ̀ èjò òbíjó fún ọ o ayò ó báyọ̀ fún ọ lọ fọkàn ara ẹ balẹ̀ àwọn àwọn ìgbésẹ̀ kan wà tó fẹ́ máa gbé òun dáùtù lórí ẹ ó ti ti ń gbé ó tún wá ń wò pé báwo ló ṣe fẹ́ gíní má change ètùtù tí mo ní o ṣe ìwọ ṣe gbogbo òrúbọ yẹn ìwọ bọ̀gún ìwọ bọ gbogbo gágágá kíni bọ èṣù ká sì ṣe ìrúbọ ẹ̀jẹ̀ òbúkọ tá a bá fi bọ èṣù yẹn òun ló máa fi wẹ̀ gbogbo àwọn alárùkà dìlé bàbá ẹ yẹn gbogbo àwọn tó ń jẹ́ pé wọn mú ẹyẹn tó máa ń sọ pé ọmọ burúkú yẹn tún ti ń bọ̀ wọn ò tẹríba fún ẹgbẹ́ yìí ni o Ifá ló sọ bẹ́ẹ̀ alájẹ lóde ọ̀run ẹ̀làbọ̀ iwu ẹ̀làbọ̀ yẹ ẹ̀làbọ̀ yẹ ṣe gbogbo àtọ́ àsúrò ìwòrò orí mi rèé o.